كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لقد ظلم وكثر لا نردد ونكرر الكلام حول العقيدة الإسلامية الصحيحة ونحذر الناس عن الشرك ونبين أشكاله وقلما تتطرق الخطبة إلى الأمر الثالث من أمور الدين ألا وهو أمر الأخلاق معنى الجانب الخلقي وهو أمر مهم بالنسبة لكمال الإسلام لأن من صحت عقيدته وحسنت عبادته ولكن رفض في جانب الأخلاق قد يكون سببا لخسارته في يوم القيامة نسأل الله سبحانه وتعالى من الخسران عباد الله تتركز خطبتنا اليوم حول الأخلاق الإسلامية ونبدأ بذكر أهمية الأخلاق ولأجل الأخلاق بعث النبي صلى الله عليه وسلم أن يحسن وذلك بقوله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق ومن أهمية الأخلاق أن حسن الأخلاق يظهر أو يظهر يظهر أفضلية الإنسانية إذا أردنا أن نعرف الأفضل بين الناس بعد ثبوت العقيدة وقيام العبادة إنما نعرف الأفضلية بحسن الأخلاق وذلك في حديث رواه جابر بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال سئل الرسول صلى الله عليه وسلم أي المؤمن أفضل فقال صلى الله عليه وسلم أحسنهم خلقا والإنسان المسلم ينال درجة العلا يجد في يوم القيامة الصواب الذي لم يقم به يجده في ميزان حسناته ويسأل ربه ويقال له إنما أدركت هذا المنصب بسبب حسن الأخلاق وذلك في حديث عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم هذا قصر الله أطريك أتي يرون سوى النبي محمد وهو أرأي النبي وصحابة بنسيهم سليلنا النبي شوف يجوز لي القيامة هذا لهم في كثير أطريك وفي كريمة lọ́pọ̀lọpọ̀ ọgbà iná ni ẹnu máa ń lọ síbi ọ̀rọ̀ àkéèdà àlàyé nípa ẹbọ ìjúwe fún àwọn èèyàn bákan náà ọ̀rọ̀ nípa báyìí àti máa ń sẹ́lọ́run tí kò ní ní dédé nínú ẹnu àmọ́ lọ́bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹnu sábà máa ń wọ síbi ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kẹta tó ṣe pé òun náà ni ó gbé ẹsẹ̀ wa dúró tó ṣe pé téèyàn bá ní ìṣòro níbi ọ̀rọ̀ kẹta yẹn kò sí èméjì mẹ́ èèyàn ní ìṣòro wájú ọlọ́run ọba tó kí ni ọ̀rọ̀ kẹta yẹn òun náà ni aljanibu alkhuluki ọ̀rọ̀ nípa ìwà ìwà. nítorí eléyìí náà láti wá wò pé ah, ya ọyọ ká máa mẹ́nu bíbi òun náà torí pé Ànábì sallallahu alaihi wasallam gbogbo awon kan yi nala làmẹ́ fi ń ṣe papọ̀ wani a ọkọ̀ da àkídà ọkọ̀ ní ìbádà bákan náà awon iwa kọ́ ní àwọn bó ṣe pàtàkì tó nínú Islam pípé èèyàn gbọdọ̀ ní ìwà wọ́n gbọ́dọ̀ ní ìwà ó burú káwọn ẹrù èèyàn pé ó ti da alákìdá rẹ̀ bí àkìdá rẹ̀ ọ̀dà kọ́dà kì í ṣe dídá níbi ìbáàdà náà ọ̀dà bàkà wá ní kún hmm, ibi tó kù sí iná ní ìwà burúkú yìí tó ó burú fún yàn kí n ò rí báyìí. Kúrò ànábi sọ̀rọ̀ ọ̀sánlá ó ní lára iṣẹ́ tí mo wá ṣe láyé bọ̀ ṣe tú lè òtẹ́rù mi máa mẹ́kárì mẹ́lẹ̀ àkìlá. Níbo mi bọ̀ ṣe tú لأتمم حسن الأخلاق أنا بني تقول طلع وبعد تقول بني جدي يعني كي inú nǹkan pàtàkì lánlá tọ́lọ́run torí rẹ̀ máa mi tí ẹ̀yìn àlè wúmọ̀ yìí òun náà ní ìdè ìsẹ́mímá husn al-akhlaq kí wọ́n kọ́ yín lákọ̀ọ́tán àwọn ìwà rí omi pé àwọn kan bẹ lọ́dọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ ìwà rí to amma àwọn kan bẹ tí wọn ò tí ì ànábi wa kọ́ pé á kó pé pé ní ìwà ara tọ́lọ̀ tó rẹ̀ gbé mi dìde nìyẹn níbi ọ̀rọ̀ yìí yóò rí a ah, àṣé wa pàtàkì báyìí ń bẹ lára nǹkan tí ànábi sallallahu alaihi wasallam tó wá ṣe láyé bákan náà ìwà dáadáa làwọn fi ń mẹ ẹni tó bá dáa jù láàrin tí wọ́n bá ní àkìdá lé mo ní láàrin àwọn mùsùlùmí ẹni pé èèyàn ńlá àkìdá ń jẹ́ mùsùlùmí èèyàn ń ṣe ìbáàdà ń jẹ́ mùsùlùmí gidi tí wọ́n bá fẹ́ dá ẹni tó jẹ́ ẹni rí mọ̀ pé èèyàn dáadáa lé lẹ́yìn tó ní pẹ̀lú àkìdá rẹ̀ ó ní problem pẹ̀lú ìbáàdà rẹ̀ tó tí wọ́n bá ní problem pẹ̀lú ìwà tí wọ́n ẹni yìí kàì ẹni yìí kò ṣe dáadáa kò tán mọ́nà ẹni tí wọ́n bá ní wà rẹ̀ dáa ìyẹn lè mọ ní alágbájá ah, dáa má ní kílódé á ah, ìwà rẹ̀ lẹ́yìn ìgbà tí àkídà rẹ̀ ti dáa tán lẹ́yìn ìgbà tí ìbádà rẹ̀ ti dáa tó wá kú kí wọ́n dáa. Abdullahi ìrìnjẹ́ ìrìnbọn Abdullahi òun ló ní anabi sọ̀tọ́ ọ̀sọ́dọ̀mù sọ pé ó ní wọ́n fi anabi níjọ́ kan ipe ayélujára mọ́kùnrin àfọ̀dọ́lù ni mọ̀mí ní wo lọ́ọ́ sábà fẹ́ lọ rí ìmọ̀mìnì wọ́n ti jẹ́ mọ̀mìnì ọ̀rẹ́dì àwọn afẹ́ mú láàrin wọn pé ah, ẹni yìí ju ẹni yìí lọ ẹni yìí eléyìí àà ah, ah, ó ṣèjì eléyìí lọ ìyẹn lè fi wà réètì wọn ìwà alábàjá ẹyin rí pé kì í parọ́ ni ní nǹkan bá ṣe rí ní òde sọ túmọ̀ sí pé ọ bẹ́tà eré yìí ayẹyẹkọ́ láàmú lágbé nǹkan sí lọ́wọ́ ẹ bà tẹ̀rí pé kì í ṣòfófó tẹ̀rí pé kì í lọ́rùn wájú papọ̀ mọ́tẹ́yìn mùnàfíkì ẹni bí kò láṣà ni tó gbó nǹkan yìí ni ẹ mọ fi ń mọ̀ pé ah, èèyàn gidi lélẹ̀ yìí sàmìyàn ní àkídà ó ṣe bá dáadáa ọwọ́ ìyá aláìlójútì akọ̀rọ̀kágbàlagbà fi bó ṣe wù pé wà ní manhajì náà manhajì wo ló ní ká máa ṣe àìlójútì ẹni tó jù lọ. anáyìí sọ̀rọ̀ ní pé lẹ́yìn sẹ́mìnà من لم يرحم صغيرنا ولا يعرف حق كبيرنا يقولون ليس منا من لم يكرم كبيرنا كي ترى واكيش مسلمي جدي او او رويال ليغا كيش مسلمي جدي انت وبا ما يوا بلاغا kódà kó jẹ́ kékeré àgbàlagbà náà ni àgbàlagbà ń jẹ́ wá fáfáfá ni ẹ̀sìn ìfowájẹ́ tó kó lè ń ṣe rọ́dù fún yàn kò mí ìgbé kó sáré kété kò mí ìkó sáré kété tó àwọn apá ńláńlá ó mọ̀ ṣe rọ́dù fún kọ́dọ̀ọ́wì ó sì mọ̀ sí sheikh kọ́dọ̀ọ́wì sheikh yẹn ò ní já kó mẹ́ tó ẹ lọ èyí oníwọ̀n mi pé kí n ó ìlú fún ọ̀tọ̀ bá ní àkí ìtọ̀rọ̀ pé ọ̀fẹ́ pé pẹ̀lú èèyàn máa bẹ́ẹ̀ ni àwọn nǹkan míì náà rẹpẹtẹ yẹn gbọ́dọ̀ lódodo tó yẹn gbọ́dọ̀ ní dọ́gbadọ́gba tó wá rí iná lè máa fi ń dá mùsùlùmí gidi mà tó ju eléyìí lọ. bákan náà nínú àwọn pàtàkì oníkútú bá jọ́ pé ilẹ̀ òkè yá máa mùsùlùmí ọkùn bá àwọn ládàá kan nínú ẹrù rẹ̀ kò wá ní oye ládàá yẹn ládàá ẹni tí ń fi òru kírun ẹni yẹn gbogbo ìgbà lóru àmọ́ yóò wá bá ládàá gbogbo òru rẹ̀ gbogbo a ìwà dáadáa tó ní náà lè ó fìlì gbogbo àwọn gáàpù yìí fún ọ. Aisha radiyallahu anha olóhùn pátá nàbí sallallahu alaihi wasallam sọ báyìí pé innal mu'mina ẹ̀dùn wò mùmíní ẹni yẹn gbọdọ̀ ní àkídà kọ́dà ní ìbáadà anábì yóò bèrè mùmíní yẹn yóò dé ipò bi husni khulqihi darajata as-sa'imil qa'im ipò ẹni tí ń gbàwẹ̀ ẹni tó ń máa ń yan nẹ́fìlà lóru the husband kọlùkì pẹ̀lú ìwà rẹ̀ tó dáa ìwà rẹ̀ ó sì máa ń ní ládàá ẹni tí ń gbàwẹ̀ tí ń kírun nẹ́fìlà tó bá kan náà ìwà rẹ̀ ẹni pé ìwà rẹ̀ ọ wà nínú nǹkan tí ọmọdé kéèyàn orí ìfẹ́ ọlọ́run ọba ọlọ́run máa nífẹ̀ẹ́ sẹ́ni tó bá ń wùwà rẹ̀ Usama bin Sharik olóní òun gbọ́dọ̀ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ó ní pé kunna julusan inda Rasulillah ọlọ́run jù kúnjọ kan ka'anna ala ru'usina tayr ó ní báwọn ṣe wà lọ́dọ̀ Ànábì kálukú pin lọ́rọ́ ni àwọn torí kọ́bẹ̀ ń gbé ẹyẹ balẹ̀ àwọn lérí ọ̀rọ̀ tánábì ń bá àwọn sọ yẹn bí ẹ̀ làwọn ń tẹ́tí bọ́ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní ìdíjà àwọn náà làwọn èèyàn kaba dé kakura wọn dé faqalu wọn ni wọn anábì sallallahu alaihi wasallam man ahabba ibadillahi illa Allah wọn talẹ̀ ní tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù inú àwọn ẹrú ọlọ́run talẹ̀ ní tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù ẹni tí wọ́n ti jẹ́ ẹrú ọlọ́run ẹni tí wọ́n ti jẹ́ mú mi nìyí tẹ́tẹ́ bá jẹ́ kẹfìrí ọlọ́run kórìíra rẹ̀ kódà kíwà rẹ̀ ọ̀dà ọlọ́run kórìíra kẹfìrí tó èèyàn jẹ́ oníbídà tó àkídà yẹn ọ̀dà ẹni pé ìgbàgbọ́ yẹn ọ̀dà bí yẹn ń tẹ̀sìn kọ̀ bàtà nẹ́bí mu ọlọ́run kórìíra yẹn wọn kọ̀ wọnú ọ̀rọ̀ yìí o wọn ni àwọn tó wà níwà ń ṣe rẹ̀ lófònù nítorí ẹ̀kọ́ ní kò sí ni nọ́mbà wán nítorí ẹ̀kọ́ ní kèmí tù tó ẹ̀kọ́ ní kò sí ni ọ̀rọ̀ torí pé ọmọ mọṣẹ ọ class one class two bí ọmọ tó wà ní ọmọ tó fẹ́ wọlé ọ wá ní ṣẹrí náà ó wẹ̀rẹ̀ àfẹ́sílẹ̀ náà tọ́rọ̀fù ẹ̀ bá sílẹ̀ náà tó wọ́n ní tó ti kọ́ lórí ìfi kọ́ nǹkan bàlágà tẹ̀tẹ̀ ni mo fẹ́ kọ́ tó ah, ọmọ náà wọn ní tí kọ́ ìfẹ́ wọn náà máa kọ́ ìṣọ́ mọ̀ pé tí kó sì ní náà ni ńlẹ́ bẹ́ẹ̀ ni tí bá ṣe mùsùlùmí dáadáa àbí kìí ṣe mùsùlùmí rárá ìwà rẹ̀ wá dáa á ah, fífẹ́ kó ní kò tí ní kò tí ní. nam wọn bá nẹ́bí sọ̀lọ́ ọ̀sán náà pé ta tí anẹ́bìtọ̀ ọ̀tọ́lá ń dá wọn lóhun lẹ́gbẹ́ clear kan náà ni wípé ahsanuhum aw ahasinukum akhlaqa aw khuluqan ẹni tí wà rẹ̀ bá dá náà ni tó túmọ̀ sí pé ẹni tí wà rẹ̀ bá dá olùwọ̀bá nífẹ̀ẹ́ nìyẹn irú ẹ̀rọ ni àdìsí Abdullah Jabir ibn Abdullah náà ni ọlọ́run wà lọ́dọ̀ anẹ́bìtọ̀ ọ̀gbọ́n النبواني إن مما احتكم إلي وأقربكم يوم القيامة مجلسا أحاطنكم أخلاقا أنا بلا رجوع وتشقي وصما نجو إلى القيامة طلعوا بقهم ولي ترى أن تبقى الصمع جدي النبي صلى الله عليه وسلم هو أن يقبلني تجكني تجي النبي سيني أقبل لها ànábì nígbà wọn tí wàá súnmọ́ mi yẹn níjọ́ yẹn jù àwọn tí ìwà wọn bá dáa ni ahasinukum akhlaqa ìwà rẹ̀ a máa ń ṣe dábàá bí pé màá fi ń wà ìjẹ́ náà lọ́wọ́ ní tó bá ní ìwà dáadáa ó sì sábà bí tó fi wà ìjẹ́ náà tó ìdàkejì rẹ̀ náà pé ìwà burúkú ó lè kó báyìí lọ́dọ̀ ọlọ́wọ́ báyìí. فبلغ الله عز وجل وسط يومنا الاقطاع الحمد لله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 ما أكثر ما أكثر ما يدخل الناس الجنة فقال صلى الله عليه وسلم تقوى الله وأشد الخلق هذا قصة الله أطريك أتي جفوان محمد وما أرى إلي النبي والصحابة أبلون كفي كفي أطريك كفي كريمة nínú nǹkan nínú àwọn ẹ̀rí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam òun náà ní pé ìwà dáadáa a máa ṣokùnfà tí o fi rí àlùjẹ́ náà ọlọ́run lára nǹkan tí ẹ̀mọ́ tí wọ́n wá àlùjẹ́ náà ọlọ́run ní kí o níta òṣì kí o jìnà tẹ́bọ̀ kí o jìnà tẹ́bọ̀ gbogbo tí máa ń jẹ́ ẹ̀yà ẹbọ tí mùsùlùmí ó jìnà tí mùsùlùmí ó jìnà tí nǹkan tá à ń pè ní kófù kó jìnà sí i fẹ́ni tó fẹ́ wà lùdọ́ náà ni yóò jìnà sí dídá yóò jìnà sí àwọn nìfà tó bákan náà ara nǹkan tí wọ́n mọ̀ wá ṣe tí ó mú ìyàwó àdìjẹ́ náà òun náà ni kí wọ́n da ní ìwà tí wọ́n yàn dáa. أبو هريرة رضي الله عنه قل وجه النبي صلى الله عليه وسلم ike ma akthar shay'in yudkhilu an-nas al-janna kí ni nǹkan tí ó pọ̀ jù nínú nǹkan tí ó máa ń yàn wà al-janna tẹ̀kọ́ táwọn yẹn bá wà al-janna kan tẹ́ bá wọn kílómílẹ̀ wà al-janna kílómílẹ̀ wà al-janna kílómílẹ̀ kí ni ó pọ̀ jù tẹ́ kàǹtì jù anabi sallallahu alaihi wasallam ni taqwallah wa husnul khuluq nàbí ní ìbẹ̀rù ọlọ́run àti ìwà dáadáa taqwallah jìmọ̀ ẹni kúlù nìkan yìí ìbẹ̀rù ọlọ́run ọba òun náà ní kí gbogbo nǹkan tó lu wa nípa ṣe fi hàn máa ṣe tó lu wa bá ní kò da fún ojú nì nǹkan tó ní tẹ́kọ̀ọ́ lọ kí n jẹ́ bẹ̀rù ọlọ́run ọba nù. sàlẹ́bí ni àkọ́kọ́ nǹkan tó máa yàn mí wà lìjẹ́nà nínú nǹkan méjì gan pọ̀ jù pé kí ló dé káwọn ènìyàn pọ̀ lálìjẹ́nà báyìí kí ló gbé wọn wà lìjẹ́nà. tòun náà ni tẹ́kọ̀ọ́ lọ wà ṣùgbọ́n kò ní ọ̀dà ní ìwà kí o lè bẹ̀rù ọlọ́run ọba tó ìdákejì ọ̀rọ̀ yìí náà àtọ̀rọ̀ nínú hadith anabi sallallahu alaihi wasallam gbàtà nàbí ń ṣàlàyé pé alamufuli nínú àdìsí àbúrò náà ni anabi ń bí wọn pé àtẹ̀bẹ̀rù nàmẹ́ alamufuli su wọn ní ṣe ẹ̀mẹ́ tí ń jẹ́ alamufuli ẹni tó burú fún jáì àwọn àbá àfúngbà mi pé ẹni tó jò kalẹ̀ ẹni tí ò dáa fún àwọn sọ̀rọ̀ المفلس فينا من لا درهم له ولا متاع wọ́n lẹ́yìn tí ń jẹ́ muflis wọ́n lẹ́yìn tí pé kò ní owó kankan nílé ayé tálíkà ni tó ó tálíkà kò tó wá ní nǹkan ìgbádùn kankan nílé ayé kò ní nǹkan tí fi ń gbádùn gbogbo ìṣẹ́yìn ayé rẹ̀ wàhálà ni tó bá kan náà ó tó wá jẹ́ aláìní anabi ni ẹ̀mẹ́ ń jẹ́ àlùmọ́fìlì anabi tó bá jẹ́ ògbìn alkiyama nínú àwọn mùsùlùmí ẹ̀rẹ̀ tó ṣe pé ó ń kírun yáàtì bisalatin wa zakatin wa siyamin wa hajj ó ní ó ní àwẹ̀ àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ ìrun rẹ̀ ọ̀bàjẹ́ hajj rẹ̀ dá zaka rẹ̀ yọ àmọ́ ìṣòro tí ó ní ni pé ìyá tí kọ̀dé ṣàtàmà ó ti mọ̀yàn bú èébú ni àwọn yorùbá wọn ní ẹlẹ́nu fífẹ́lẹ́ ẹnikẹ́ni tí ẹni tí èébú èyí tó bí lẹ́nu rẹ̀ tó yóò ti bú yàn ní èébú tó ṣe pé yóò mọ̀ pé ní èébú tí ó dùn ẹni yẹn ni tó dáa yóò sọ fún pé òun nílé jẹun tó ti bá sọ̀rọ̀ sí ọ. tó kódò ní òun ní rí orúkọ ẹni òsì ní orúkọ lóòótọ́ tó bá sọ̀rọ̀ to lóòótọ́ tóró mọ́rú èyí bú tó ń fi ti máa wí kéńtà ìdí rẹ̀ tí fi búlé ètò so anabi ní irú àwọn ẹni yẹn ní tí ó kó dénú wà kọ́dà fàhàdà yọ parọ́ ní tí torí ọmọ pé tí wọn bá parọ́ yẹn kò ní gbòlé sí àwọn tó fẹ́ gbọ́rọ̀ tó ànábì nínú ẹni yẹn yóò dé lọ yọ parọ́ mọ́ yẹn kó yọ parọ́ dùnú mẹ́lò ní láti bàyàn jẹ́ ntí o ṣẹlẹ̀ yóò lọ ṣẹlẹ̀ kọ́ọ̀bù قذف هذا وشتم هذا وأكل مال هذا ولو ولو ذنب نلا النبي تقول تواجه من القيامة نبني man kana inda akhihi madlama ànábì ni wọ́n tó bá ní àbòsí kan lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ fàlíyà tó xẹlẹ́lá òfin tí wọ́n lè wọ́n náà bó ti lọ lè bọ́ kalẹ̀ wọ́n lè tọ́ dẹ̀tọ́ wò tí lágbájá mo ṣe ọ́ àwọn kan bẹ wàláyé kí ni yẹn iná èyí tètè mi àwọn ìtumọ̀ wò pé dèrò hmm, lọ́nà ló dìjà àwọn eléyìí débẹ̀ báyìí wàláyé lómi wà bá ọ pé ah gbàdí ìdí ń wà nínú àkídà burúkú yìí wàláyé ó kọjú ìmọ̀ ń pè yín rè é mo ti pè é kékeré mo ti pè é ló ń bí díà mo ṣe kíní kan ẹ̀dá kan yọ̀ǹda mi ọ̀la ẹ̀ máa ń di tètè mi máa ń rìn mí là àmọ́ ìmọ̀ pé mm, mm, ìdòrò ọlọ́run ló ti ní ló lè di ẹni yìí débi irú nǹkan yìí torí ọgbà àdéhùn yẹn yé nu pé tí mi lè lẹ́nu pé yìí ní yọ̀ǹda rẹ lọ́dọ̀ ọlọ́run àdéhùn ni ó jẹ fún ìjọba ìlànà kẹyàmù tó pé ẹ̀tọ́ rẹ mo tí ń bẹ lè yọ̀ǹda rẹ àti wá pé ọ̀rọ̀ ànábì yìí bá tó òdodo dé tí ì bá ṣe òdodo sọlá wọn ṣàkóso fún wa sókè yẹn wọn gbọ́ kí yẹn wọn sọ pé ẹni tó bá jẹ mí ní ẹ̀tọ́ nígbà ẹ̀tọ́ mi jọgbìn alkiyama kan ní ẹ̀ fíkra wa ìfọwánì náà ni àá fíkra ìfọwánì ní hadith anabi sallallahu alaihi wasallam anabi ni man kana inda fi imazlama ẹlòmíràn ní ìfọ àwọn ìrí àwọn man kana inda akhihi mazlama anábìíní wọn tó bá ní ààbò sí kan sọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ falyatahallalahu tìtìlọ́lé wọn náà tó fi bọ́ra rẹ̀ yọ qabla an ya'tiya yawmun la malu fihi la dirhamu fihi wala dinar kò sówó tó fi sánmọ́ kò sówó kankan innama hiya al-a'mal iṣẹ́ rẹ̀ ni wọ́n bù ó ti kó fún tọ̀ anábìíní tìlọ́lé wọn náà tẹ́ ọbẹ̀ nìyẹn jẹ́ kó yé kí á kò ṣe nǹkan báyìí fún ọ torí ọlọ́run yọ̀ǹda mi àbòsí mo ṣàbòsí fún ọ. so anabi ni kìíní yẹn yóò jẹ àkóbá ńláńlá níjọba ìdàlù kìí àwọn ọ̀fẹ́ nìyẹn so wọn á wò pé gbogbo iṣẹ́ rẹ tó àwọn tó ṣàbòsí náà dó gàgàgàn yìí ọlọ́run á ní òkú ní owó tó fi fún wọn lónìí tó ń dọ́gba lọ́wọ́ wọn ọmọlúwàbí wọn tó bàjẹ́ ìrọ́tọ̀ pamọ́ wọn kò sí tó fi dá padà mọ́ àmọ́ àwọn ọ̀rẹ́ṣẹ́ eré tó ṣe wọn a mọ̀ bù bẹ̀ dé dí rẹ̀ láwọn bù fún wọn so wọ́n bu two percent ẹlòmíì wọ́n bu ìṣúná forty five percent fẹ́lòmíì wọ́n bu ten percent fẹ́lòmíì wọ́n ṣe bú bú bú bú bú bú bú wọ́n sì bú tán anábìrin tán bá wá bù tán àwọn ènìyàn tó tẹ́kù èèyàn tó lo fifty years láyé ẹwà bò sí àádọ́ta ọdún ẹni tó lo bps láyé tí ó ní ẹ ah, eh, ó sì wá kú lọ́dọ̀ ni àbò ìtìtì náà ṣe fáwọn èèyàn owó lówó ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ọmọlúwàbí ọmọlúwàbí ọmọlúwàbí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ti yá dá padà kọ́lá ṣe kò tèmi náà lè rahmatullah ń tó wá pé àwọn àbò tó ṣe yẹn ó rí pé òwúrí ẹnìyẹn má ẹlòmíì ti dá láti fún yàn tó gbẹ ẹnìyẹn ní ojú kò rí má ó ti wá túbá yọlọ́run èèṣẹ́ máa ń wo tó ọlọ́run ṣe mọ́kọ́ ò nínú owó yẹn gbé dá padà fún wọn fi ṣe sàárà fáwọn èèyàn fún àwọn tó ṣàbòsí fún tó lè rí dá padà fún wọn mọ́ sọ ànábì ní lẹ́yìn ìgbà yẹn wà ó pé àwọn olókù tí wọ́n dìde sí ọ ṣé kò sí ní ìdíyẹn lómi gan tó bá dìde sí ẹjọ́ gbọdọ̀ kí àwọn báyọ̀ ọlọ́run àá wọnú iṣẹ́ rẹ̀ ó ti fi ṣe sàárà fún ọ tó ààrẹ ọkàn balẹ̀ ní pé ah òótọ́ ni sàárà rẹ̀ mo rí kò kú ní rújú ń yọ̀hún kú ní rújú tó ẹsẹ̀kẹsẹ̀ náà ni ó yẹ pé ah mo tọ̀wọ́ ti bẹ̀tọ̀ ọ̀run rẹ̀ tó kọ́ lọ́kọ́ mọ́ṣẹ́ sànú fún wa alẹ́bí sallallahu alaihi wasallam ó ní kẹ́ni yẹn tí dáadáa rẹ̀ bá tán wọn máa bu aburú fún un aburú àwọn aláburú tó ráwọn ènìyàn lẹ́tọ̀ọ́ wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àbí lọ́dọ̀ rẹ̀ tó gbà ẹ̀tọ́ èlò tẹ́ǹtì nìkan ní òkè tẹ́ nínú iṣẹ́ rẹ̀ tá wò ó jẹ́ nǹkan bíi ten percent ẹ̀bù ten percent kò nínú iṣẹ́ ẹ̀bù tí òun ní lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá di lé bàbá alábòsí lérí tọ́lẹ́bí ní ọ̀rọ̀ rẹ̀ padà wá kọ́gbọ́n sí ìyà iná lẹ́ni tó wá níwá pé òun ní iṣẹ́ àlùjànnà lọ́wọ́ ànábì ní al-muflis náà kí ló kọ́ba wàláhì su'ul akhlaq ìwà bú ìwà bú ló bá yìí rẹ̀ jẹ́ ló bá àlùkìyàmà rẹ̀ jẹ́ yẹn sọ́dọ̀ ká wo ìwà wa torí sọ lọ́run ká dá níwá àwọn ìwà àwọn táwọn fàbá ń ṣàlàyé rẹ̀ àwọn ìwà yóò lẹ́tọ́ ṣe pé mọ̀tòbóòrè àfúlákún mọ̀tòbóòrè àwọn akẹ́bẹ̀ tó ipá àdámọ́ ni tí wọ́n kàn rí pẹ́ ni yìí áá tó ń ṣíwá délé dáná ẹni tó fara balẹ̀ báyìí yes àdámọ́ dáadáa ni ẹni tó ṣíwá délé lónú sùúrù báyìí tó dà kò ní bínú àbí tẹ bá ti bá ti bínú lẹ tẹ bá ti sọ fún ojú tán wà dáadáa ni ó lè tọrẹ àti tí ò bá ní wà dáadáa ni wà dáadáa ni tó lámojú kúrò ìwà dáadáa ni ó ní ayíwọ́ kan ìwà dáadáa ni tó kọ́dà kí o ní farabalẹ̀ kí o kọ́ rí ẹ̀kọ́ rí ah, ní ara rẹ̀ tó wà balẹ̀ ìwà dáadáa ni kí o jẹ ẹlẹ́nu kí o máa jẹ ẹlẹ́nu ogú ẹlẹ́nu ogú tó ara wà dáadáa ni tó gbogbo àwọn tẹ̀yìn náà ni àfa máa ń ṣàlàyé rẹ̀ ẹ̀kọ́ tá níbi tọ̀lọ́ tọ́lá ti wà pa àwọn èèyàn lélẹ́yìí so gbogbo tí ń jẹ́ wà dáadáa yẹn ó lè jẹ́ àdámọ́ fún yàn nígbà mi but kò lè pé síyàn láwọn láéláé kò lè pé àwọn mímọ tó yẹ pé tẹ̀sọ̀síbò wọ́n ló ṣiṣẹ́ bù lèmi náà ti fẹ́ ní ọmọ yẹn gbọ́dọ̀ mọ́ra rẹ̀ bí mo ṣe wà yìí ah ìbínú bẹ ah mo láhùn ya òfófó yìí tẹ́wọ́n láti pé mo fẹ́ máa lé òfófó láti pé àfojúràn mi fẹ́ máa pọ̀ jù so ọ wà máa tírèmì ara rẹ̀ gẹ́gẹ́ bí ànábì ṣe ní ká ara wa lórí àwọn ìwà kọ̀ọ̀kan ìwà kọ̀ọ̀kan ìwà kọ̀ọ̀kan ẹ jẹ́ fún alákòjúwe kan Aisha radiyallahu kan òun bínú mú bẹ́ẹ̀ ni o ànábì wa dé ó sàn bínú fún ni wa ni ṣètọ́nù rẹ ló ti ah ó wà bí ṣé mo ní ṣètọ́nù ní ànábì ní bẹ́ẹ̀ ni olùwọ́n ah. ọkọ̀ ànábì náà ni mo ní àmì ní kápá ṣètọ́nù ṣùkú ni mo kápá rẹ̀ tó ọ wá ní kí ni mo wá ṣe ànábì ní tí ìbínú bá ti fi ti ọba àwọn fi a'udhu billah ànábì ní tírínì rẹ̀ nù ọ tẹ́rọ̀bẹ́yà lànábì ṣe fún yẹn o fi a'udhu billah tó bá ń ṣe torí pé kí ni yóò fi ọkàlẹ̀ náà change position rẹ̀ tó a pé dídú lọ wà jòkó tọkọ bá jòkó ní dídú tó a kò bá di pé kọ̀ lọ ti àyè ti àárín bẹ̀yẹn lẹ̀ díẹ̀ tòyẹn ti ṣẹ́gun ìsìn yẹn nìyẹn bá lóbi ṣe kọ́ wa bẹ́ẹ̀ nínú àwọn ìwà kọ̀ọ̀kan ìwà kọ̀ọ̀kan ìwà kọ̀ọ̀kan tòtí pé Ànábì sallallahu alaihi wasallam ó ń kọ́ àbí ìdílé tó kútùbà tí ó bá ka àwọn ìwà yẹn lámàmú ní ẹyọ kọ̀ọ̀kan láti máa ṣe àlàyé rẹ̀ fún wa abẹ́lẹ́ wọn bá kọ́ ṣá fún wa ṣe anabi sallallahu alaihi wasallam àmọ́ sọ àmọ́ ṣe láti wá pé Allahumma ahsin khuluqi tí ọlọ́run tún mi ní ìwà ṣe kama ahsanta khalqi torí ó dá mi dá ìwà ẹ̀dá mi dá jíkí wà mí náà dá ẹgbẹ́ lómi yóò dá yóò sì pé bí ọmọ bá rí wà lónìí yẹ́ẹ́ wọ́n á yí tẹ̀ parí yéyéyéyé tí mo fi rú wa burúkú báyìí ní bẹ́lẹ́ ọ̀rẹ́. tó kọ́lọ́kọ́ ṣàtún wa ní wà ṣe gẹ́gẹ́ bó ti tún wa ní ìdẹ́dà wa ṣe allahumma anzur islam wal muslimin wa dhilla shirka wal mushrikin wa dhilla al bid'ata wal mubtadi'in اللهم ارفع سنتك في هذه البلد اللهم كن مع الذين يسعون لنشرها يا رب العالمين اللهم انظر المجاهدين في كل مكان الذين يجاهدون لإحياء كلماتك يا رب العالمين بقنا كراني ركني قاري ورقش لمن شقط نبع وما تقع زيوني وما تقع كمبو النبي صلى الله عليه وسلم سمنا الله صلى الله عليه وسلم oni manzo Allah barau so mo fita ni baba yi tí mo pe anabi òdòdó gbé owó nu àwọn yóò wá dìde pé àti káwọn ó ṣèṣe rí àfọn ṣẹ́ni tọ́mọ yẹn ṣe aburúláńlá ni aburúláńlá ni sòtórí pé kí ni kẹ́yìn ó bú anabi ẹni yẹn tẹ́tẹ́lẹ̀ náà ìfèrí náà ni sàmúlò gbọdọ̀ àwọn aráàlú àwọn èèyàn ni wọ́n wà á máa dá ẹjọ́ látọwọ́ ara wọn ìpanu wa dìde ní nítọ́ àfi káwọn pa ìgbésẹ̀ tí wọ́n lè ṣe náà ni pé kí wọ́n lọ lè rìpọ́tù rẹ̀ fáwọn agbófinró tó ọ̀gbà tó ti ní fọ́ìlù táwọn náà bá ti gbọ́ àwọn ò ti mọ̀ pé wàhálà ní irú kíní yóò dàkalẹ̀ ọlọ́run náà tó fi mú un tí wọ́n sì fi ṣe nǹkan tó bá yẹ kí wọ́n ṣe fún un kódà tó bá ti wá mú tí wọ́n ṣe nǹkan tó yẹ àwọn táwọn àròpọ̀ yẹ kí wọ́n ṣe fún un kò ní di kí àmọ́ wa ṣerú nǹkan báyìí tó wá burú jù òun náà ni kí wọ́n á dáná sun ọmọ yẹn lẹ́yìn ìgbà tí wọ́n pàtó wọn dáná sun tó ọ̀rọ̀ yẹn ó takò ẹ̀sìn gan-an ibùdó abẹ́rẹ́ bí ọmọ ẹni ìjọ tí a lè rí àwọn tí wọ́n ń pè lọ́lọ́run a lè wá kó wọn a lè ní kàmọ́ sun wọn náà ibùdó abẹ́rẹ́ sọ̀rọ̀ bá yẹ kí ah ó ní òun máa gbọ́lá tó dà Ànábì sallallahu alaihi wasallam wípé ọlọ́wọ́n ọba òun ni la tu'adhibu bin-nar wa inna Allaha mu'adhibu bin-nar bọ́lọ̀ ni máa ń fi iná ọlọ́run ló máa ń fi iná jẹ̀yàn yá wọ́n fi iná jẹ̀yàn yá o tó a lè wá ní àwọn ah, ọ̀dẹ̀ gbọ́rọ̀ yẹn rí tó a lè nà sí dúró tó ń fi ìdájọ́ mi ní ń lò fún wa tó òun ni pé ntí ẹni yẹn ṣe ọ̀dà ntí àwọn èèyàn náà ṣe náà ọ̀dà. وكل ما شاء يسوى لي ويولده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت